ẹ máa bẹ̀ mí kémi ọlọ́run ọba kí n mú yín dúró lójú ọ̀nà suratal ladina an'amta alayhim ojú ọ̀nà àwọn tí mo ti parí ìdẹ̀ra lérí wọn àwọn tí mo ti ṣàánú ọ̀nà làwọn ànábì ọlọ́run ọ̀nà ní islam ojú ọ̀nà àwọn sàhábà ghayril maghdubi alayhim walad dallin yàtọ̀ sí ojú ọ̀nà àwọn tí mo bínú sí ojú ọ̀nà àwọn jù wọ́n lọ gọ́ọ̀lìn àti ojú ọ̀nà àwọn tí mo sọnù àwọn christians ìtumọ̀ ayà yẹn ni nínú alukur'an gbogbo àwọn tí ọlọ́run ti wá sọnù kọ́lọ̀ mọ́sá ìbáni dá wọn padà sójú ọ̀nà àwa náà tí a lójú ọ̀nà sọ̀rọ̀tọ̀ mustaqim kọ́lọ̀ wọn bá kọ́ fẹsẹ̀ wa múlẹ̀ ń bẹ̀ kọ́lọ̀ wọn wá di á lérí ẹ̀ kọ́lọ̀ wọn bá kọ́ wá gbalẹ́sìn fún wa ojú ọ̀nà kan nìyẹn ẹ̀rí asurọ́t èyí tá a fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí láàárọ̀ yìí ibẹ̀ la kéwúdé kó tó di pé a bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tí a parí asurọ́t aljus wọ́n ní asurọ́t yìí òun làwọn bàbá wa máa ń pè ní afárá asọ́rọ́tì ẹgbọ́ táwọn àwọn fáwọn níjọun tí wọ́n bá ń tọrọ àdúà ipe ọlọ́run bọ̀ wá láṣìírí láyé ọlọ́run bọ̀ wá láṣìírí lọ́run ọlọ́run bá jí sàárè ìkọ̀kọ̀ sàárè ọ̀dá fún wa níjọ́ àlìkè á máa wá kọ́lọ́run kó fi aṣínú àwọn tọ́ka wọn balẹ̀ kọ́lọ́run fi aṣáájú aláraṣí rẹ̀ afárá sàráàtì kọ́lọ́run mú agún bẹ̀ pẹ̀lú àlàáfíà kọ́lọ́run já sọ dáadáa afárá sàráàtì tí wọ́n ń sọ òun la fẹ́ sọ lẹ́nu kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ asirat ojú ọ̀nà àwọn àlùfáà ní atọ́rík ojú ọ̀nà náà ojú ọ̀nà tó gbà wá láti àdúgbò yìí tọ́rík wọ́n máa pè ní sirat ojú ọ̀nà islam wọ́n máa pè ní sirat ẹ̀rí asirat ni èyí tí afẹ́ yìí òun náà ni asirat lẹ́yìn bàtán bá wọn iṣẹ́ tán الجسر المنصوب على ظهر جهنم طريقا إلى الجنة تابت يكون أرض المحشر ibìtọ́ lọ́wọ́ bá ó kó gbogbo wa sí èyí tó kù òun náà ni ká máa wá lọ àlìjẹ́nà wọ́n ní ọlọ́wọ́ bá wa Allahu akbar ọlọ́mọ́sẹ̀ ṣàánú wa wọ́n ní ojú ọ̀nà jísùn ní bíríjì ní bíríjì afárá òun náà ní sọ̀rọ̀tún òun ni àgbà lọ sí alìjánná almansub ala zahri jahannam jahannam ń bẹ nísàlẹ̀ iná jahannam tá a máa ń gbọ́ ní kọ́lọ̀ ń sọ wá ń bẹ̀ tí wọ́n ní ó jìn débi pé tí a bá ju ọmọ tuntun síbẹ̀ kọ́mọ yẹn tó balẹ̀ yóò ti di age of seventy years. jahannam kọlọmọsá ìsọ níbẹ̀. asrout ojú ọ̀nà òun lágbà lọ àlìjánà ọ̀nà mi ò sì já sálìjánà àfikàgbà rẹ̀. wọ́n ní ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tàbá ti kó ní aridul mahshar ọlọ́wọ́ fi ògiri kan yóò fi làwà àti kèfèrí àti lìmọ̀náfìkì wé kèfèrí lòun náà kèfèrí pọ́nbélé àti kèfèrí tí wọ́n mọ́sálásí wọ́n fi ògiri kan làwà tàbá wo ìta rẹ̀ oye a máa wo bí ilé ìgbádùn àmọ́ nínú ẹ̀ ìyàlọ́wọ́n bẹ̀ àwọn kùfàr àti àwọn mọ̀nàfikún àwọn kèfèrí tí wọ́n darapọ̀ mọ́ wa ní mọ́sáàsì kèfèrí làwọn náà àwọn kan wáyé dì wọ́n wá jímà ọlọ́run ní wá hálíkọ̀ náà wọ́n yẹ sábà wá hálíkọ̀ jímà àti yìí ni wọ́n ń ṣe ní ma ń pa wápọ̀ ìròníjẹ́ mọ̀náfì nǹkan ọmọ wa lẹ́kọ̀ọ́ oníwá yìí sì ní láì sàálà àrò bẹ́ẹ̀ kọ́ lọ́mọ́sá jórí bẹ́ẹ̀. àwọn yẹn á ti kó àwọn sí inú náà jahannam ẹ wá rí àwọn mùsùlùmí tó jẹ́ alul iman tí wọ́n ní ìgbàgbọ́ nínú ọlọ́run ọba àmọ́ wọ́n ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan tọ́lọ́wọ́n bá ò ṣàforíjì fún wọn ọlọ́run kádàdá pé wọ́n tọ́ náwó kan tó wọ̀ nìjẹ́nà àwọn yìí àwọn ni wọ́n gba eré àsàráàtì àwọn tó jẹ́ alùdìmán tí wọ́n ní ìgbàgbọ́ sọ́lọ́run àwọn náà gbèrè àsàráàtì àwọn ànábì ọlọ́run àwọn náà gbèrè àsàráàtì asùráàtì àwọn ànábì ọlọ́run ọba wọn gbàbẹ̀ àwọn àfá gbàbẹ̀ àwọn sẹ́kọ̀ gbàbẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo gbàbẹ̀ àwọn kan já sínú nánú wọn àwọn kan kọjá kọ̀ wá sí ọ̀nà míì tá a fẹ́ gbàdálì jánà àfi ojú ọ̀nà yìí anábọ̀wá Muhammad sallam àwọn náà gbàbẹ̀ àwọn sàhábà àwọn náà gbàbẹ̀ gbogbo alágbàbẹ̀ ọlọ́run sọ nínú Al-Qur'an Al-Karim بعد أعوذ بالله من الشيطان الرجيم سورة مريم آية 71 اللهم وإن منكم إلا واردها ọlọ́run ọba ní kò sẹ́nì kankan nínú yín àbíkẹ́ gbàbẹ̀ kọjá kana ala rabbika hatiman maqdiya lọ́dọ̀ ọlọ́run ọba wa bọ́lọ̀ ń ṣe kọ́ kalẹ̀ nìyẹn ó ti di dandan kọ́lọ̀wọ̀n ó ṣe bẹ́ẹ̀ ó sì ti parí ẹ̀ kò sí tí ó yí padà èmi ọgbà bẹ̀ ẹ̀yin ọgbà bẹ̀ nígbà tí mo wo eré íńtánẹ́ẹ̀tì sẹ́mu pé gbogbo tíra tí àwọn ará wa lè nì gbogbo ẹ̀ ni wọ́n ti ṣe photocopy rẹ̀ síbẹ̀ tíra tó bá ti rówó rà ọba ti gbé fóònù lọ́wọ́ ọmọ kàmẹ́ òṣèré ọ̀tá àfà kan ọ̀pọ̀ aláyé mọ́ àfàfà àti ọba ọjà hannama tanzan àwọn afáwa mú illustrations bí àpèjúwe wa nígbà tó jẹ́ pé bí àpáta méjì wà àárín rẹ̀ jahannam ni wọ́n na okùn tínrín àwọn èèyàn wá wà lókè àwọn èèyàn ń jábọ́lẹ̀ okùn tínrín ashraf anabi júwe rẹ̀ sallallahu alaihi wasallam anabi ni yúdọ̀ ashraf mithlu haddil musa anabi ni ashraf yìí òun náà ni afárá tó já sí aljanna mímú tó mú mímú rẹ̀ mímú rẹ̀ mithlu haddil musa gbogbo yín ní bíléèdì àbí gbogbo yín lásìmọ́ bíléèdì bí bíléèdì ṣe tínrín yẹn ẹnu ẹ ṣe tínrín yẹn bí yóò ṣe tínrín yẹn adẹ́kùnmìnà ṣáàrí nínú ẹgbà wa mi anábì ni ó tínrín ju irun eré rẹ lọ tó bá já irun eré rẹ tó bá nà báyìí àṣùrọ́ọ̀tì ó tínrín jù bẹ́ẹ̀ lọ wà á hàdùnmìnà sẹ́yìn ẹnu rẹ wá mú ọ́ ṣáàpù ẹnu rẹ ṣáàpù ju ìdá lọ nínú ẹgbà wa mi mẹ́sàn hadil musa bí musa musa ti wá ti pẹ́ alimusa ẹ̀mọ́ náà gbé ní alimusa alimusa bíléèdì náà pè bẹ́ẹ̀ musa anabi ọlọ́run lẹ́yìn alimusa kí ni wọ́n gbé bíléèdì ọ wá ṣáàpù ju bíléèdì lọ ẹsẹ̀ pàlàbàtọ́ lọ́wọ́ fẹ́ni kọ̀ọ̀kan wà yìí náà láyé sì kọjá lérí ẹ̀ àwọn kan ní jábọ́lẹ̀ ọlọ́mọ́sà tẹ̀mí àti ẹ̀sìnú wọn fàtàkùlù màláìkà wọ́n nígbà tí ọlọ́run ọba wá sàlàyé rẹ̀ fáwọn màláìkà àwọn màláìkà wá sọ pé mọ́ni yóò jí sọ hálà àdá mọ́ni yóò jí sọ hálà àdá ta ló fẹ́ kọjá lérí elé fọ̀yàkùlù ọlọ́run wá sọ pé mọ́ni ṣí tùmìnì ẹni tó bá wu èmi ọlọ́n ọlọ́mọsàjáwà náà owó ọlọ́n àlàáfíra ọkọjá bá a sùn sí ìtọ́wà alákọọ́lẹ̀ ànábì sàṣọ́lám ìtí ó ṣẹlẹ̀ ní jama ọlọ́ni wà ìmínkùn kò sẹ́ni kankan nínú yín ẹ̀yin mùsùlùmí ìlà àwárídúwà àfikẹ́gbàbẹ̀ kọjá káà náà lẹ́rọ bíkà hàtìmá mọ́kànlélẹ́yà ó ti di dandan kọ́lọ́hún ó ṣe bẹ́ẹ̀ bá a bá ti gba abẹ́ kọjá àníwá lè jẹ́nà kọ̀sọ́nà míì tọ́já sálì jẹ́nà tó ju sọ̀rọ̀tù lọ ọ̀kan náà sí ni ló ti jẹ́ pé nílé ayé náà ń bí ojú ọ̀nà ẹyọ ọ̀kan tó lè mú ìyàwó àlìjẹ́nà òun náà ní Islam mẹ́rin kan bá ní wọ́n pè òun òun òsè Islam mọ́ eré burúkú bá ní a máa jòkó bẹ́lọ́n fún ni láà dìde lóru tọ́wọ́ jẹ́ bí a pèsè mítìnì ẹbí ipe ojú ọ̀nà ẹ̀yọ̀ kan tó wọ àlìjẹ́nà ọ̀nà ní islam níjọ́ àlìkìyàmọ̀ náà àṣírọ́ọ̀tì ní òun nìkan lójú ọ̀nà tó wọ àlìjẹ́nà anabi sallallahu alaihi wasallam anabi ni àwọn màláíkà wá bí ọlọ́run pé ta ní ọ̀wà kọjá lérí ilé wọ́n lọ́lọ́ ni manshitu min khaliki ẹni tó bá wù mí ọlọ́run nínú àwọn ẹrú mi náà ni fọ́yà kùlùn àwọn màláíkà wá panupọ̀ wọ́n sọ kọ́lọ̀ ma àbàdìnáka haqqa ìbàdàtì ma àbàdìnáka haqqa ìbàdàtì ìwọ̀lọ́un gbogbo àwọn màláíkà táà jẹ táà mú táà sùn táà sáà ń dárúkọ rẹ̀ táà ń gbé ọ tóbi bó ṣe tó bó ṣe tó bẹ́ẹ̀ ààrí tó bó ṣe tó ìwọ̀lọ́un ọba wa màláíkà ọ̀jẹ́ kò mú kò sùn kò níyàwó kò làwọn ń ṣe subhanallah làwọn ń ṣe la ilaha illallah làwọn ń ṣe láti jọ àti dá wọn títí táyé ìparẹ́ bó ṣe wá pọ̀ tóun wọ́n ń gbé títóbi fọ́lọ́hun nígbà tí ọlọ́run sọ̀rọ̀ àsàráàtì wọn ni àà wọ ọlọ́run àrí ọ̀sìn àwátá àrí bó ṣe tó yìí bó wà láwọn èèyàn ti fẹ́ kọjá ń bí ló ṣe jẹ́ pé bọ́ bá ti jòkólẹ̀ ó ní fíìmù tó máa wò kó gbé fóònù lọ́wọ́ báyìí kọ́ ọmọ ọlọ́gbọ̀n ṣẹ́jú wákàtí kan àsìkáàrù ní ọ̀pọ̀ la bá ṣe láàrín ìlàlá tó bá sọ ọ̀tún subhanallahi bihamdihi astaghfirullah gbogbo tí ó múyàn tí fi sọ anabi wa muhammad sallallahu alaihi anabi ni dhahari jahannam ni ta ju irun eri o chafu ju ẹnu ìdà lọ ọlọ́run fún rẹ̀ yóò nìkan màláíkà ọ̀nà ṣeré jahannam fa'akunu ana wa ummati awwala man yujizuha àwa tá a kọ kọjá ń bẹ̀ ànábì ní èmi ní ikọ̀ sáwájú ní kọjá ń bẹ̀ lẹ́yìn náà àwọn ìjọ mi àwa ìjọ ànábì àwa láásìkejì ànábì àwa láàkọ̀ kọjá ń bẹ̀ kó tó wá máa kan àwọn olùgbàgbọ́ òdodo míì tani ọkọ̀ kọjá nínú sọ̀rọ̀ ọ̀tún jama anabi wa lẹ́yìn náà kọjá ma àwa ummatu muhammad عن أبي هريرة وأذيبة رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أفاوى أبو هريرة أفاوى أذيبة أو مجيجي مبقى واديسي وانا النبي صلى الله عليه وسلم nígbà tí ń sọ̀rọ̀ nípa ìṣìpẹ̀ ìṣìpẹ̀ yẹn á padà mú wá sálùkù ìṣìpẹ̀ kọlọmọ sàfihàn sínú àwọn tó ń ṣípẹ̀ kó fà wá náà sínú àwọn tí wọ́n ṣípẹ̀ èèyàn wọ̀fíhì nígbàtá anábì wọn sọ àdéṣì lọ anábì ní fàyà àtúnà muhammadan àwọn èèyàn wọn wà bá anábì wa muhammad fàyà kóòm fàyúzànù láhù anábì ó dìde a sì yọ̀ǹda fún anábì kó ṣípẹ̀ wà tó rẹ̀ sílùlẹ̀ amánàtù wà rọ́hìmù pátákù máa ní jambatai asọ́rọ̀ ọlọ́run wa pàṣẹ wípé ìwọ amana àti ìwọ okùn ẹbí àsọ̀rọ̀ọ̀tì tí mo nà sílẹ̀ àwọn èèyàn gba bẹ̀ kọjá ẹdúró ń bẹ̀ ẹni bá ṣe èyí méjèèjì dáadáa yọ kọjá ń bẹ̀ ni lẹ́yìn ìgbà tó ti ní imán ẹ̀mọ̀tẹ́ńpẹ̀lá òun náà ní nǹkan tí tí wọ́n ní kó fẹ́ ní tó ní àbí nǹkan sí ìṣe ẹ tí wọ́n gbé sọ́dọ̀ rẹ̀ ọ̀sẹ̀ sẹ́ni tí ọ̀dà mọ̀ ní wọ́n kó lè lọ́wọ́ yìí ọmọ tiẹ̀ ń bẹ̀ ó sì mọ̀ yìí sí ìṣe tiẹ̀ tí wọ́n bá gbà máa nà wá sọ́dọ̀ yàn ọmọ pé kò kí sí tiẹ̀ tí wọ́n bá fi ọ́ ọ̀gá ìlú abọ́gà abiṣẹ́ ọmọ owó tó jẹ́ ọmọ yìí wọ́n ní lọ́lọ́run ó lò ní sábà fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi ráyè kọjá láì já jahannam anábì ní ẹlẹ́ẹ̀kejì warahim òun náà ni okùn ẹbí okùn ẹbí nílé ayé tá a wà yí gan ẹni tí ọba ti máa sókùn ẹbí papọ̀ kò lè lálàáfíà nú ẹ̀mí ẹ̀ tó jojoojúmọ́ tí nǹkan kan bá ti ń ṣe yọ̀lẹ̀ bí ní sàásùn àbí yọ̀lẹ̀ àwọn ẹbí ni òjò dáa fóun tó bá tó lọ lè wọṣẹ́ àwọn tó sọ fún pé ogun ìdílé ni àwọn olè ìdílé àwọn ẹbí ẹ̀ ẹni bá wá ń sokùn ẹbí papọ̀ láyé tá a wà láyé ànábì lọ́lọ́wọ́ fún man sarrahu an yubsata lahu fi rizqihi ànábì lẹ́ni tó bá fẹ́ kó wọ́n má dá lọ́wọ́ òun gbà kọ̀ọ̀kan wa aw yusa lahu fi atharihi àbí kọ́lọ́wọ́n ọba kó fún un lẹ́mìí gúngùn fàlìyẹ́sùlẹ̀ rahma okùn ẹbí ni kọ́ máa ń sopọ̀ wọ́n ní gbogbo tí gbogbo ẹni tó ṣe sùúrù lérí ẹbí ọlọ́run ó ṣe àṣọ̀rá àti nírọ̀rùn fún nítorí pé o ò lè wà láàrin ẹbí kọ́ mọ́ máa jà o ò lè wà láàrin ẹbí kọ́ mọ́ máa rí tí ọmọ bọ̀rún jẹ o lè wà láàrin ẹbí kọ́ mọ́ rí tí ọmọ fọ́kàn lẹ́nu bọ́bá ti dáa fún ọ sórí mo ti dáa fún ọ ni àti rẹ̀ ti wọ́n mọ̀ wá pé máa bọ̀ nígbòlẹ̀ wálé tí wọ́n nìkan lọ wá nílùú nígbòlẹ̀ àbáyé lé bọ́ọ̀bá lọ ráyè wá àwọn wà sí kíní àwọn wà bá ọ ọmọ lọ mítìnà ẹbí ọmọ sọ bí pọ̀ àkókò ẹbí rẹ̀ nìyá rẹ̀ àti bàbá ẹ̀ ọgbọ̀rọ̀ orí bínú wọn tó wá fẹ́ ká sọ̀rọ̀ láti ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́yìn náà ni bàbá rẹ̀ àtẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àtàwọn ọmọ wọn àbúrò bàbá rẹ̀ àtàwọn ọmọ wọn ẹ̀gbọ́n ìyá ẹ̀ àtàwọn ọmọ wọn àbúrò ìyá ẹ̀ àtàwọn ọmọ wọn ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin àtàwọn ọmọ rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin àtàwọn ọmọ rẹ̀ àbúrò rẹ̀ lọ́kùnrin àtàwọn ọmọ rẹ̀ ẹ̀gbọ́n eh, àbúrò rẹ̀ lóbìnrin àtàwọn ọmọ rẹ̀ ìyá ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ bàbá ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ okùn ẹbí gùn gan ẹni bá ti ń tú ẹbí ká ní bá ń da mítìnì rú ní ṣúrìtì rẹ̀ sẹ́mọ̀ pé kò ṣàjòjì sí wa èyí tó yẹ kó so gan kò sí kíni kò so anábì ní al-amanatu ar-rahim méjèèjì tá anábì kọ́kọ́ tó àṣírí rẹ̀ fún wa bí nǹkan bá ń bẹ lọ́wọ́ rẹ̀ dídá padà fẹ́ tó dídá kù nítorí ṣẹ́rí kéèyàn máa lámàá náà e, àwọn ẹ̀jẹ̀ bá lámàá náà yóò máa kó ọ̀rọ̀ jọ àbí kò ní jẹ́ nǹkan kan àti tọ́lọ̀ bá níyànjẹ́ ilé ayé kò ní jẹ́ nǹkan kan sẹ́ tọ́lọ̀ bá ní ó kó ọ̀rọ̀ lújọ bíi hundred million àbí àṣìṣe kọ́ sínú kádàrá rẹ̀ pé gbogbo ilé tí ọkọ̀ tó fi jáde láyé kò gbọ́dọ̀ ju lé five hundred thousand lọ ní tí ó sì láyé náà nù yọ̀ọ́ kàn kọ́ àmánà yẹn jọ wọ́n ó fowó kọ́ tiẹ̀ kọ́ àmàlẹ́yìn kọ́ kalẹ̀ tí orúkọ rẹ̀ ló fi gbé àmánà jáde orúkọ rẹ̀ ni wọ́n ló fi gba àmánà àmọ́ òun kí ó jẹ àmánà òun ló sì wá jìyà àmánà. anabi ní fatakù máa ní jamba ti sọ̀rọ̀tì àwọn méjèèjì ó dúró báyìí ni wọ́n máa ṣàdúrà fún ẹni tó bá gun àṣọ̀rọ̀tì pẹ̀tọ́ àà ọ̀nà òfòpó lówó ó fún o ọ̀nà ọ̀pọ̀mọ̀ òrukàn lówó ó o ẹ̀gbọ́n bàbá rẹ̀ kú òun ní kọ́kọ́rọ́ léwà lọ́wọ́ ẹ̀ ó kó láwọn ọmọ lọ́wọ́ o ọ̀bẹ̀bí jẹ́ ọ̀bàrán jẹ́ bàbá àtìyá rẹ̀ ọlọ́run ṣàánú ẹ̀ wọ́n ní yóò sì rọrùn fún yẹn yẹmí náà wọ́n ṣe máa lànà wọ́n ní wọ́n wà lọ́tún wọ́n wà lọ́sì àwọn nǹkan méjèèjì yìí fayamuru awwalukum kalbar anabi ni àwọn ẹni tí ọkọ̀ kọjá nínú yín yóò kọjá bí ètímọ́ ni ètímọ́ kọ́ọ̀l àbúrò rẹ̀ wa ni kóòtù ó ní mọ̀ sọ́fà anabi fi bí abi anta wa ummi bí abi anta wa ummi ọ̀rọ̀ yẹn àwọn lárúbáwá máa fi ń fún àgbàlagbà lé ipe mo fẹ́ lè gbé ọ sípò bàbá mi àti ìyá mi wọ́n sọ fún anabi bẹ́ẹ̀ ayé iṣẹ́ ìkàmọ́rẹ̀ bàrẹ̀ kí là ń pè ní kíkọjá ètímá kọ́ọ̀lá alamtaro ilalbar anábìnrin sẹ́yìn rí ètímá tí ó jò bá rọ̀ ní kéfà yamur bí sí máa ń kọjá yẹn fọyẹ́rì jẹ́ tí ó ẹ̀rí wíwọ̀n tó bá flash yẹn báyìí yóò wá yóò sọ padà náà fi tọ́rfàtì àìlì láàrin kí yàjú kó ṣe kí ni kó di padà anábìnrin báwọn kan ṣe kọjá náà àwọn tàwí wọ́n pàṣì nínú àmánà wọ́n pàṣì nínú kíni nínú ẹbí kọ́dà bẹ́bí bá ń ṣe tí ọba ṣẹ̀rí àmú ó jẹ́ oyé pé ní ìfẹ́ ṣe ọlọ́run tó dá mi ní lòdì wá o bàbá tó kù ni mo fẹ́ràn gan o àmọ́ ọlọ́run ní a má sòkú ọwọ́ àǹtọ̀ ṣẹwàá ríyàn àbígbẹ̀yìn rẹ̀ ìyàwó kékeré wọ́n lè yí nkéré ẹni kan máa gbọ́dọ̀ mi o ò ṣèyí tí ọ̀dà ọwọ́ àfi ìtọ́da ṣe kí ni ó fi parọ̀ ìwọ alùsùnà nìyẹn àmọ́ ọlọ́bí òkú ó tún tọ́jú ọmọ òkú wọ́n ní wọ́n ti fẹ́ lé níléèwé ọ̀yà sí ọ̀dà ajẹ́ ah, ìgbọ́tò òkú eléyìí kọ́ ẹ̀tìmọ́ gbogbo alamọ́sí ń jẹ́ tìmọ́ òun náà ni iná tí ma ń sáṣẹ́ni lójú tójú bá rọ̀ bó ti ṣe yẹran yẹran yẹran tó ṣe yẹn báwọn kan ṣe kọjá lérí àsọ̀rọ̀ àti yẹn ní àbẹ̀lẹ̀ ọ̀hún fọlọ́mọ́sá àti aṣọ́nà wọn àmì dùn àmì dùn ṣe àmọ́ṣẹ́ rẹ̀ lé wọláhì tàlà ẹ̀yà kálukú ẹja tún sẹ́tàǹsì ẹja tún palẹ̀ sáàmù náà wà mí kálukú tún ṣe palẹ̀ mẹkáníìkì inú wa bíríkìlà inú wa kápẹ́ntà inú wa Afa inú wa ustaz sheikh imam wọ́n gbé àmọ́nà fún wa pé ẹ máa bá wọn sọ̀rọ̀ ọlọ́ a sì ń dá wákà kọlọmọsẹ̀ ṣàánú gbogbo wa àmọ́nà ìyàwó ọlọ́kọ̀ ẹ̀ ìyànkan gbọ́dọ̀ ṣọ́kọ̀ yẹn ìyànkan gbọ́dọ̀ ṣe é nǹkan kan ò gbọ́dọ̀ ṣọ́kú ẹ nǹkan kan ò gbọ́dọ̀ ṣe àmánà ní lọ́rùn ẹ ìyàwó ẹ àmánà ní ò gbọ́dọ̀ fìyà jẹ ò gbọ́dọ̀ fi pa ọ máa ṣe sùúrù lérí wàhálà rẹ náà ní tẹ́ fi tún yà àmánà ní àwọn ọmọ yẹn àmánà ní wọn ìwọ́kọ́ ní wọn ọlọ́run ló ní wọn ó kó wọn sọ́dọ̀ rẹ bọ́ọ̀ bá ti ń tọ́jú wọn lọ́lọ́wọ́ mọ̀ fẹ́ràn rẹ̀ kátó wá pé níbi iṣẹ́ kádàkùn tọrọ lọ́n kọ́lọ́n mọ́sẹ̀ ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa bàbá tí tábà tí ń tó owó ẹ papọ̀ ní ayé káàmọ́ rántí assurance anábì ní àwọn amí bẹ́ẹ̀ nú wọn thumma sallallahu alaihi wasallam ẹni sallallahu alaihi wasallam jama àti wọ́n ti dákọ̀ anábì sallallahu alaihi wasallam náà anábì ní thumma sallallahu alaihi wasallam nínú wọn kàmọ́rì rí àwọn kọjá lè asrọ́t bí ìgbà tí atẹ́gùn bá kọjá atẹ́gùn ò tó ìtìmọ́ kí ló dé tí tí wọ́n tún slow díẹ̀ wọ́n nítorí pé àwọn ẹni àkọ́kọ́ yẹn ìkìláàsì wọn sincerity wọn ìmánì wọn ìwárí wọn okùn ẹbí wọn àmánà wọn ìrun wọn ààwẹ̀ wọn ìfẹ́ríkànlẹ̀ wọn náfìlà wọn dùwà wọn ìdẹ́bí pọ̀ ṣe dáadáa sí mùsùlùmí ṣe dáadáa sí kìrìsìtẹ́nì yóò ṣe dáadáa sí olóòṣà yóò ṣe dáadáa sẹ́ranko wọ́n ní tí wọ́n ga ju tàwọn ẹlẹ́ẹ̀kejì lọ ló jẹ́ kí àwọn orin gẹ́gẹ́ bí àtẹ́gùn àwọn eléyìí náà ẹni ẹ̀dẹ́ náà làwọn náà àbí tọ́ àdámẹ́rin tó mọ kàmárì àtọ́yẹ̀rẹ̀ wọ́n ní àwọn míì táwọn wá lẹ́yìn àwọn yẹn àwọn orin gígbà tí ẹyẹ bá ń fò fífò ẹyẹ ò tó àtẹ́gùn wọ́ṣẹ́dù rìjọ́l anábìnrin àwọn míì àwọn orin bí ìgbà tí èèyàn bá ń jọ kíyàn ọmọ àwọn tó máa ń ṣe exercise yẹn exercise ẹ̀rì mi ọ̀ṣẹ́ máa ń rìn ní títí yẹn ẹni pé kò ní sáré púpọ̀ kò sì ní sé kíni kò sì ní slow púpọ̀ báwọn kan ó ṣe rìn nu ṣẹ́dù rìjọ́l àwọn náà kú oríire wọ́n padà débi tí wọ́n sé kíni tí wọ́n lọ wọ́n tẹ́jú ní ibi àmàlù anábì ní ẹjí ó yé yín iṣẹ́ rí wọn àti ìjọsìn wọn òun ní mú fún wọn o sallallahu alaihi wasallam iṣẹ́ rí wọn àti ìjọsìn wọn ní sekini òun ló mú fún wọn ìtumọ̀ ẹni pé ẹni tó bá gun plane plane ọmọ ayára ẹni bá gun ẹ tírẹ́nì máa yára ẹni bá gun mọ́tò mọ́tò máa yára ẹni bá gun ọ̀kadà kẹ̀kẹ́ anábì ní iṣẹ́ rí wọn òun ní mú fún ọ òun ní ẹni tíṣẹ́ rere bá dáa bó bá ṣe dáa sínú ṣe fásitì sí nítorí pé ẹni tó lọ bí ètí mọ́ àlèfiwé ẹni tó lọ bí atẹ́gùn ẹni tó lọ bí atẹ́gùn àlèfiwé ẹni tó lọ bí ẹyẹ jahannam ṣe ń horu nísàlẹ̀ jahannam jahannam iná jahannam wa nabiyukum qa'imun ala sirati yaqul ànábì yìí rasul sọ̀sọ́là ní sọ̀rọ̀ yìí ó ní ànábì yìí èmi tí ń bá yín sọ̀rọ̀ yìí yìí dùn ó ní tí máa fẹ́ gun tèmi yìí dùn ó ní etí asurọ́t tí máa fẹ́ gbẹ́sẹ̀ níbẹ̀ báyìí yìí tí máa ń sọ́njọ́ lè kíyàmà ní pé rọ́bì sẹ́lẹ̀mù sẹ́lẹ̀mù ọlọ́run ṣàánú mi o rọ́bì sẹ́lẹ̀mù sẹ́lẹ̀mù sàlámà mi o ẹgbẹ́ tó ní ọlọ́run sàlámà wa ọlọ́run làwa ní jẹ́bẹ̀ sẹ́lẹ̀mù sẹ́lẹ̀ ọlọ́mọṣà ìsọ̀rọ̀ mi rọrùn ọlọ́run hátà tá àjẹsà àmàlù ìbáàdì wọ́n ní tí àwọn iṣẹ́ àwọn ẹrú ọlọ́run ọba kan iṣẹ́ tí wọ́n kò tó nǹkan ń ṣe kèfèrí àmọ́ alùsùnà tí ó ń sùn látàrọ̀ dálẹ̀ lókè àmúlẹ̀ bí wọ́n bá ń dáṣítọ̀ ọlọ́run ọba kìí ṣe kèfèrí o àmọ́ kò ní yọwọ́ lápò

nítorí pé kò yẹ yí pé ìwà ń lé pẹ̀lú ìyàwó àti ànábì ìjọba fi òkèlè sí ẹnu ìyàwó yín kí lànábì lẹ́gbà ẹgbàyà kí ló lẹ́gbà kí ló ń pè ládá ìbáàdà ní jẹ́ ládá nítorí ìbá ti ṣe tọ́wọ́ ti gba ládá lérè kí ló ń pè ìbáàdà ànábì ní sèyìn bá wo ìyàwó ẹnu lé báyìí tí ìyàwó rẹ̀ náà sì wọ̀ ọ́ sẹ́yìn méjì tẹ́wọ́ bú ẹ̀rìn tọ́wọ́ ní kí ní pọ́ lọ́rìn ó ní mo ṣe wọ̀ ẹ́ yìí ló fi ṣe ń dùn wàláhì inú tèmi náà ṣe ń dùn bí èmi náà ṣe ń wọ̀ yìí ànábì ní nazara allahu ilayhi ma nazara rahma ọlọ́run bó sì síjú àánú wa àwọn méjèèjì nulẹ̀ hasa wa din fọ́tẹ́ yẹn bá dí láǹfààní àti dòkó kẹ́kẹ́kọ́ ẹ̀sìn àṣetánì ọmọ fi ṣeré ní bí ṣe ń máa bọ́ bí ṣe ń máa bọ́ ń tọ́bá dídá alkiyama hatta yaji ar-rajul fala yastati'u as-sayru illa zahfa ah, ọlọ́mọsá sọ níbẹ̀ o wọ́n ní wallahi wọ́n láwọn míì àwọn òní láǹfààní àti rìn bí ìgbà téèyàn bá ń jọ́ọ̀jù bóò làwọn máa ṣe wọ́n máa wọ́ wọ́n máa wọ́ bí ìgbà tí wọ́n bá kànyàn lẹ́sẹ̀ àbí téèyàn lásìdẹ́ǹtì tí wọ́n ń wọ́ rìn wọ́n máa wọ́ àmọ́ àwọn náà nínú àánú ọlọ́run nínú àánú ọlọ́run iná lè rà wọ́n ládé o àmọ́ wọ́n padà sí kíní wọ́n padà kó mbẹ̀ anábìnrin wà fi háfàtà ìṣòrọ́t lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àti lẹ́gbẹ̀ẹ́ òsì ṣòrọ́t káwí kàlàlíbù mu'allaqa àwọn ọlọ́wọ́n ọba aṣọ olóòtọ́ olóòtọ́ aṣọ mọ́ ẹgbẹ̀gbẹ̀ ṣòrọ́t kí náà ń pè ní olóòtọ́ àwa tí àbá máa ń pọnmi nínú kànga níjọ́ ẹ̀ẹ́dì pé tí igbá kànga bá sọnù ó ní kinní kan náà tààsùkùn mọ́ bíi kànga tààsùkùn mọ́ bíi igbá kànga ẹnu rẹ̀ sí gálagàlá báyìí òun láàjù sínú kànga yóò wá lọ lè mú igbá kànga tí ọbọ̀ lẹ̀ wá òun náà ń ní kàlàlì sẹ́ni ìjọba kọ́ pàdé hadithi ní tó báyìí wọ́n wá lórí dictionary wọ́n sẹ́ juwe juwe juwe júwe mo ní ah ọlọ́mọdá kàlàlíbù tí bàbá kí ó débẹ̀ àwọn afọ́ ní ẹ̀rù lásọ àbá nítọ́ ọlọ́run ní kàlàlíbù ọwọ́ mẹ́ gbàmọ́ wà túnmà rẹ̀ mọ́ wà ń padà wá rí inú àǹfààní íńtánẹ́tì jẹ́ máa mùsùlùmí tó jẹ́ pé orí eré wà ń bẹ̀ fẹ́ni tó bá fẹ́ ṣe rere wọ́n sì padà gbé píkṣọ̀ rẹ̀ wá táwọn afẹ́ṣẹ́ ní tẹ́ẹ̀ máa ti jẹ́ kàlàlíbù kàlàlíbù nítorí kò pọ́sibù kí ara tẹ́ra ẹ̀sìn kan ká máa ya fọ́tò bẹ́ẹ̀ ká máa ya fọ́tò gbogbo tí wọ́n ti ń sọ mẹ́. àwa ni wọ́n ṣe íńtánẹ́ẹ̀tì fún àwa àwa mùsùlùmí a máa ń ṣìlò. kàlálíbù yìí irin tí máa ń kọ̀yàn la tí èèyàn bá kọjá bẹ̀ ni àlẹ́bí ni wọ́n tó ṣe ti sọ̀rọ̀tù kàlálíbù mọ́ àlà mọ́ àmúra kàlálíbù yìí irin ni irin ni àwọ ọlọ́run ọba ti wá bá sọ̀rọ̀ kí lani kọ́ máa ṣe tá àkóso mi mọ̀ ní omerat bihi bá makadusu najin ipe gbogbo àwọn nǹkan kọjá ní eré sọ̀rọ̀tì yẹn wọ́n máa kọjá wọ́n máa lọ́ra kọjá wọ́n máa ra àwa pàṣẹ fún irin yìí pé kọ́ máa gún wọn lọ́tún kọ́ máa gún wọn lọ́sì ká má bàa tètè kọjá látara wa bú tó wà nínú iṣẹ́ wọn wọn sì ṣẹbọ wọn sì ṣẹlẹ́bọ. fọ́mà kọ̀dúrúṣùn anábì náàjìn ẹni tí a ní kiri ní ọmọ gun lọ́tún gun lóṣì náà yóò máa bú awọ ara rẹ̀ yóò máa fà á yóò máa dẹ̀jẹ̀ eléyìí tá a wí náà náàjìn òun náà padà láńbẹ́ o àmọ́ ìyàjọ́ jẹ́ kó tó lánà anábì ní ọ makidúsùn fi náà makidúsùn ní eré tiẹ̀ burú jáì òun náà ní ẹni tó jẹ́ pé òun ò rí bọ́ láti rí sùrọ́ọ̀tì yìí yóò máa wá lọ́dọ̀ yóò máa lọ́nu jahannam wọ́n ní bí ṣe lọ yẹn seventy seventy years ni ó lò lérí christian lọ kó tó balẹ̀ makduz eh, makduz adisi ó wà nínú uh, ọ̀dọ̀ uh, imam muslim kálọ̀ lè wo adisi one hundred ninety five gbogbo ilẹ̀ ní tàkùnlé ẹlọ́rẹ́ wò english ẹ̀ tó wà mẹ́ ṣe mọ̀ pé bí yẹn bá rántí gbogbo àwọn ìṣesí báyìí èèyàn oníjòkó lè kọ́kàn máa rẹ́rìn sáá kọ́kàn máa rojọ́ sáá kó torí pé aṣọ tó fẹ́ wọ̀ lọ bí ìyàwó kò ríra kó sì banújẹ́ mọ́júmọ́. al-akhirah ọlọ́wọ́n bá wa ń sọ̀rọ̀ ọlọ́ni thumma nunajji alladhina taqaw àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run á là wọ́n á là wọ́n kú níbi aburú sirat á là kú bí ìyà wa nadharu adh-dhalimina fiha jithiya àwọn alábòsí àwọn alábòsí àwọn alábòsí mùsùlùmù ni ó lè máa ṣàbòsí wọ́n lọ́ọ́ dáa ẹbí wọ́n lọ́ọ́ dáa jù ìwọ lọ da jù sí níbọ̀ rẹ àwọn ọmọ àwọn ọmọ wa tí wọ́n ṣe káàmù omi tí wọ́n lò yẹn pọ̀ gan níbọ̀ wa ń bí wọ́n bẹ̀rẹ̀ sí omi bẹ̀rẹ̀ sí yíyọ sínú ọgbà rẹ̀ wọ́n ní complain fọkàn náà àwọn security security wa bá mi mo wá pe nọ́mbà bíríkìlà ọ̀yá máa bọ̀ ń sìn kó sì máa mú sámántì bọ̀ kó sì máa mú ọ̀bẹ rẹ̀ lébọ̀ nísìnyí náà ló ṣiṣẹ́ they are not Muslims but they are our neighbor ìnira akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ tọ̀dọ̀ wa sọ́dọ̀ wọ́n bá ń ṣe dáadáa sí wa a máa ṣe dáadáa sí wọn tí wọ́n bá ṣe dáadáa sí wọn a máa ṣe dáadáa sí wọn this is Islam. ọlọ́run ní òun ọ̀la àwọn èèyàn bẹ̀ àwọn olọ́lọ́wọ́ ọ̀la alẹ́dínà takọ̀ àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ọba ààrẹ àyà yìí sọ́tù Maryam àyà 72 àyà 72 ajẹ́pẹ̀yìn tá máa béèrè lọ́wọ́ ọlọ́run àkókò àdúrà tá máa ṣe wọ́n ní wa man hada an as-sirati al-mustaqim fi dunya wọ́n ní gbogbo èèyàn tó bá ti kú lójú ọ̀nà tọ́tọ́ nílé ayé ń bí waqta ar-raqa ní ìgbà tí ọlọ́run ọba darí ìkẹ́ rẹ̀ sọ́dọ̀ ẹ̀ àsìkò tá a máa ń kú lójú ọ̀nà ọlọ́run ẹ̀ máa àsìkò tára wá bá tutù ni àsìkò tí ń tà ń fẹ́ bá ti ṣe kíní tó bá ti tẹ̀ wá lọ́wọ́ àsìkò tọ́lọ́run bá ti fi wá lọ́kàn balẹ̀ ìwọ́n náà wọ́n máa wá rò pé ah at least a ti tún improve nínú ayé ọlọ́run ti kẹwàá ayé lókùn tó yẹ ká máa jẹ ọ máa wá jìyà ọlọ́njayé ìyá àdàtí bàbá rẹ ò ní gbádùn rẹ mọ́ ò ní lọ lókè mọ́ ẹgbẹ́ tí ó pé ah bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ ni wọ́n tún dá yẹn padà sẹ́yìn o àṣetáni ló kó bá kò fẹ́ kí ìyá àdàtí bàbá rẹ ó fojú kan ó sì mọ̀ pé tí wọ́n ti máa ti ń sẹ́yìn àti bàbá rẹ yóò padà burú fún un ìlú tó ń gbé kò sáyé ń bẹ̀ kò sáyé nu mọ́tò mọ́lù ẹ̀tọ́ wọ̀ ayé ò síbi sẹ́yìn ṣé ò sáyé ní bọ́sítọ̀pù tó dúró pálọ́mọ́tò tó kó sì ní mọ́tò pálọ́mọ́tò ọ̀rajà lọ́wọ́ ẹ̀ ẹlẹ́mìíràn rajà lọ́wọ́ àjànú bẹ́ńsìlì màkọ́ mà lọ́wọ́ àjànú àjànú tajà jẹ́jẹ́ ọ̀nà òkú ọjà kalẹ̀ oṣù rajà ọmọ lọ rẹ̀ ìyá kan ò sí ní nígbà bá ti kàṣkàr ẹ̀ má jẹ́ abá èrò rí jẹun kul la yusibana illa ma kataballahu lana nǹkan kan ò ní ṣe wà fún tọ́lọ̀ bá ti kọ́ wọ́n lásìkò tí nǹkan tó bá dẹ̀ àsìkò yẹn kásádì ọlọ́run bá wa àsìkò yẹn lè máa ń kó lójú ọ̀nà sọ̀rọ̀d falan yasmuda ala tariqati al waqta shidda wọ́n ní lásìkò tí nǹkan bá lé àyè sábà ṣe sùúrù fọlọ́run láàfin máa ń kó lójú ọ̀nà sọ̀rọ̀d mustaqim a sì máa ń sọ fún wa yìí pé ilé ayé yìí wọ́n ti prógámù ẹ̀ bí wọ́n ti prógámù fóònù rẹ̀ o lè lóòdù káàdì mtn sínú kíní sínú fóònù àwọn glo kò ní wọlé ni ọ lè rọ ọ́ìlì sínú ibi wọ́n ní kó fi epo petros kò ní ṣiṣẹ́ ni bọ́ bá ti mọ̀ pé ayé tí wọ́n fẹ́ lò ọfẹ́ yọjú ẹkú kó mbẹ ọfẹ́ yọjú ọbànújẹ́ kó mbẹ ọfẹ́ yọjú ọ̀sọ̀rọ̀ kó mbẹ ó kù láyé ó kù láyé sẹ́mi tí n bá ń sọ̀rọ̀ yìí sẹ́mi èmi ọmọ rẹ̀ ní ma rẹ̀ sẹ́mi ọmọ sunkún èmi náà ma sunkún Rasulu sallallahu alaihi wasallam ṣé ọmọ rẹ̀ rìn wọ́n tàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà mi báyìí gbogbo èrìgì rẹ̀ àwọn ọmọ rí ta nígbà mi dẹ̀ ní anabi sì jòkó lẹ̀ báyìí omi ó sì máa kán àwọn sábà ní òun sunkún ni anabi lè yàn ní mi sallallahu alayhi wa sallam anabi ní ibẹ̀ yàn ní mi ah, ọlọ́run lakọ́dé kálákínà ní ìsáànà ọlọ́run ládọ́bẹ̀yàn fi kẹba sínú wàhálà bí o ti dáa fún ọ wàhálà lọ́mọ sí bọ́ bá dáa fún ọ tún wàhálà lọ́mọ sí kiri wàhálà lọ́mọ sí ẹnìkan ṣe wàhálà tó lówó nù wáyé sọlọ olówó mélòó lọ́la yà á lẹ́kọ̀ wàhálà ní sẹ́gà kò sí mi kò sí mi jẹ́mọ́ kò lè sí mi. anabi ni sáyẹn àwọn sọlọsọlọm àwọn alifáwa ni iná àwọn gbọ́ inú àdìsí òun náà ni filásìkò dẹ̀ra kámọ́kù olójú ọ̀nà sọ̀rọ̀t kámọ́ bá já lókè sọ̀rọ̀t lásìkò tí ọlọ́mbá dé tọ́lọ́mbá mi ọ́ pẹ̀lú gbogbo nǹkan dúró kó o sì ní èrò dáadáa sọ́lọ́hún ipe ó lè jẹ́ ìbànújẹ́ lọ́dọ̀ èmi kọjá pé lọ́dọ̀ ọlọ́run ọba oore kan ló ṣe kí ni lọ́wọ́ alábẹ́rẹ̀ wọn ọkọ̀ de fúta wọ̀ sí lọ́tà o àdébẹ̀rẹ̀ tó bá jábọ́ lásìkò dẹ̀ra àbọ̀ jábọ́ lásìkò àdánwò fọkọ̀ de fúta kọ̀dà wọ̀ sí lọ́tà o wọ̀nyẹ̀lẹ̀ amalu sọ́ọ̀lẹ̀ ó ti rí bọ́ lérí aṣọ láti ó ti ṣe kí ni ó ti rí bọ́ lérí aṣọ láti ọlọ́ni ìtàbítú lọ́wọ́ lẹ́ní ìnà àmànù ọlọ́láwọn tó bá ní iman tó jiná áfíẹsẹ̀ wọn áfíẹrinlẹ̀ ìlẹ̀kọ́wùlé sáàbì ti fìlẹ̀ ayá ti dúníà ilé ayé yìí náà láti fi ẹsẹ̀ wọn rinlẹ̀ wọ́n fi ààkìrà tó bá di ààkìrà náà áfẹsẹ̀ wọn rinlẹ̀ wọn ní jábọ́lé aṣọ́láàtì àwọn wọlọ́lọ́ sọ àmànù àwọn tó ní iman sọlọ́wọ́ wa kọlọ́mọba iman wa ìmọ̀ ń ṣokùnfà tí yóò fi máa sáré kọjá lókè asharat onáà ni atáwọ́bátú ìlàlá kí yóò túbá lọ́dọ̀ ọlọ́run kí yóò ṣe ni kí yóò ọba wa kí wọ́n pè ní túbá onáà ni repentance onáà ni repentance kí yóò bẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala pé kọ́ lọ́wọ́ kó bòun ní repentance lérí gbogbo ìtòun ti ń ṣe kọjá tẹ́mi ọba ti bọ́ èèyàn lọ́kì o tẹ́mi ọba ti bọ̀ èèyàn lọ́kì gan nítorí pé táwọ́bà yẹn ọlọ́run níbi ẹ̀ kọ́jẹ́ jẹ́ ẹ̀ with sincerity èyí tó ṣe láàrin wa tọ́lọ́wọ́n ọba ìdòkú tá a ṣe lectures tá a ṣe mo ti gbọ́ fún nìkan bá yọ̀ ọ̀dà mo sì ní ṣe mọ́ wọ ọlọ́run ọba tó bá ti promise ọlọ́run tó ṣe mọ́ tó sì mọ̀ pé ó dẹ́mi rẹ̀ ọlọ́run sì pa gbogbo ètò ti ṣe ọlọ́run sì parẹ́ fún ọ̀kan nínú àwọn ẹni ọlọ́run ọba bákà ló bá bẹ̀rẹ̀ sí sunkún ló bẹ̀rẹ̀ sí sunkún ló ń sunkún wọ́n ní ya abdullahi maza ibukik ìwé ẹrú ọlọ́run ọba kí ní kan lẹ́kùn wọ́n ní akabaranallahu bisirat ó ní ọlọ́run ọba ọ sọ fún wa yí pé afárá sàrá ti wà ó ní ọ sọ yẹn fún wa ó ní wàlámù yukhbirna bi annana nanju àmọ́ kò sọ fún wa pé wọ́n là wá mẹ́ ẹ̀gbọ́n àrìyàn yìí ó ní tí ń bọ̀ wọn lẹ́rù ni pé ọlọ́run sọ̀kan kò sọ̀kan ní eh, òjẹ́kẹ́ mi wọ́n balẹ̀ ọ̀sọ̀ kan àmọ́kọ̀sọ̀ kan yókù ọ sọ pé àárín lérí assurance àmọ́kọ̀ fún wa yí pé ọ̀là wa mi pọ́lọ́run ọ̀là èmi àbáyọ sọ bẹ́ẹ̀ àbá ni wọ́n dákọ̀ wọn wà náà tí wọ́n nídìí bẹ́ẹ̀ abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala ibi láti continue inshallah ta'ala nígbà míì lẹ́yìn àṣọ́ràtì yẹn kí ló kù ó kù ṣàfáà ṣàfáà ó ní kí ànábì ó sì pé nínú àwọn tó já sínú náà ànábì ó sì pé tí wọ́n mú jáde bẹ́ẹ̀ àwọn màláíkà ó sì pé àwọn ànábì ọlọ́wọ́ ó sì pé àwọn alákìdá ó sì pé àwọn alákìdá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

kọ́dà kọ́kọ́rọ́ rẹ̀ ti ń bẹ́ẹ̀ tòsí ọwọ́ kó owó inshallah ta'ala àti rí dájú ọmọ ìyá kan náà ti tún promise kọ́lọ́mọ́sá ìsànú wa ìtọ́nà bá fún kálukú lágbára kọjá pé halkọ̀ yìí àfi ṣe ìparí fíṣẹ̀bílá ìtafẹ́ gbà fún opónà àbátawájọ́bìnrin àbátawájọ́kùnrin kí á gbìyànjú bá fún alágbára ọyé kádà kásì gbalẹ̀ ọ̀la náà lágbàlẹ̀ náà pẹ̀lú ògùn ọlọ́ ẹnu àdúrà nìkan ni pé kọ́lọ̀ kó fèmí sínú àwọn tí ó nípa mẹ́